كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك الحمد لله عالم الغيب وشهادة سريع الحساب والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه لتعلموا جميعا أن أشدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba ọba tí ó m'a nípa gbogbo tá a ṣe pamọ́ àti gbogbo yìí tá a ṣe táwọn èèyàn náà mà pa ṣe ní dáadáa àbáboró ọba yìí ọba tí yìí máa ń sẹ̀san fẹ́ dá níjọ́ ẹ̀san ìṣòro ọlọ́run lérí iṣẹ́ táwọn ẹ̀dá ṣe ọyá púpọ̀ kò ní dá ọlọ́run ọba láàmú bẹ́ẹ̀ ni kò ní ní ọlọ́run ọba láti ṣèṣirò gbogbo tẹ́dà rẹ̀ ṣe ọba tí ọdá wa ọba yìí náà lọ́ba tá ń bẹ̀ kọ́lọ́mọ́ta ìsàmúlẹ́jì àṣẹ ẹnì kọ̀ọ̀kan wa adúpẹ́ lérí gbogbo àtẹ́tẹ̀ ìbónilásírí tọ́lọ́run bẹ nìkan kan wá láti rí lédè àwọn nǹkan tá a ṣe tó kù díẹ̀ káàtó adúpẹ́ fẹ́lẹ́ ọba lérí ẹ̀ ọba tó wá bọ̀ wá láti rí láyé kọ́lọ́mọ́ tó wá láti rí tó wá lójú ìkẹyàmù ìkẹ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run ardul mahshar wa ahwalu nínú àwọn ètò ọlọ́run tọ́lọ́ ní fún wa olóòrùn ní pọ́lọ́wọ́n bá kó wájọ lérí ilẹ̀ kan níjọta wí olóòrùn ni wọ́n pè ní yọ́mùl áàkìr ọjọ́ gbẹ̀yìn lẹ́yìn ìjọ yẹn báyìí nínú kéèyàn ọba rẹ̀ nínú ìdẹ̀ra àbí kéèyàn ọba rẹ̀ nínú ìyà ọlọ́mọṣẹ́wálẹ̀ ní ìyàwó ìtàfẹ́ gbéyàwó lé ní nínú àwọn ahwalu ardul mahshar àwọn wàhálà tí bá àyà tó lọ́n bá gbé wa dìde òun náà ní alìṣẹ́sáàbù yawma al-qiyamati wà ususu alìṣẹ́sáàbù yawma al-qiyamati wà ususuhu ìṣirò iṣẹ́ tó bá dìjọ́ alìkìyàmà àti àwọn nǹkan tó yẹ kí kágbọ́yé nínú ìṣirò iṣẹ́ tó bá dìjọ́ ومن أهوال يوم القيامة عباد الله الحساب nínú àwọn wàhálà tẹ́dà máa ń palẹ̀ máa ń fún tọba díjọ́ tọ́lọ̀ ń gbé wa dìde níjọ́ kìyàmà òun náà ní ìṣèrò ṣẹ wa àwọn ṣẹ́ ta ṣe nílé ayé aláwọ̀bá Allah subhanahu wa ta'ala yóò ràn wá létí gbogbo ẹ̀ yóò wá ṣírò rẹ̀ alìṣàbù ìṣirò وهو إيقاف العباد على أعمالهم ومناقشاتهم عليها وتقريرهم بها ìdí wọ́n pè ní ṣèrò òun náà ní kọ́lọ̀mù bá aláwọ̀ gbìyànjú ipé dìde ọyá wá sàlàyé àwọn ṣe tó ṣe láyé ọlọ́run máa béèrè lọ́wọ́ wa pé ṣe àbóṣe ìṣirò òun náà ní kọ́lọ̀mù bá aláwọ̀ béèrè lọ́wọ́ ẹ̀dá pé kí ló ṣe láyé lẹ́yìn náà ọlọ́run bọ́ aláwọ̀ ma wá sọ fún wípé só ṣe àbó ṣe wọ́n tẹ̀kìrí ohun bí ha lẹ́yìn náà làwọn ọmọ èèyàn àti iṣẹ́ eré àti iṣẹ́ ẹbú kálukú a ṣe al-i'tiraf a ṣe tẹ̀kìrí ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni pé àlejò ọlọ́run ọba níyàn a fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwọ́lọ́run ọba ọ̀pọ̀rọ̀ nínú àwọn sẹ́ni tí mo ṣe mo ṣe báyìí lẹ́yìn náà a fi díẹ̀ múlẹ̀ ipe wọ ọlọ́run ọ̀pọ̀rọ̀ tí wọ́n kọ sínú àkọọ́lẹ̀ wa náà ìta ṣe ni eléyìí làwọn iṣẹ́ ibú ta ṣe kò sí rọ́ńbẹ̀ a fi díẹ̀ múlẹ̀ wọ̀lùkùfárù la yuhasabuna muhasabata muwazana àwọn kèfèrí wọ́n láwọn tí wọ́n àwọn ò ní ṣe ìṣirò محاسبة موازنة بين الحسنات والسيئات àní wọn sẹ́ tí wọ́n wò àní ṣèṣirò tí wọ́n àwọn kèfèrí la yuhasabun kí ni wọ́n fẹ́ ṣèṣirò rẹ̀ sí àwọn mọ̀mìnì ni wọ́n ṣèṣirò ṣẹ́ wọn àwọn ìyẹn àwọn ni wọ́n ṣèṣirò ṣẹ́ wọn láàrin dáadáa àti aburú àwọn ìgbàgbódodo yóò ní dáadáa tó ṣe yóò láburú tó ṣe wọ́n wà wọ́n wò èyí tó bá tẹ̀sùn wọn òun náà ni ó dì táàmì ibi tí olùgbàgbọ́ òdodo yẹn ń lọ nínú kọ́kọ́ wọ àlìjánà níbẹ̀rẹ̀ àbí kọ́ wọ náà kó tó wọ àlìjánà ẹ̀rí àwọn kèfèrí àwọn tí wọ́n la yuhasabuna muwasabata muwazana bayna al-hasanati was-sayyi'ati li'annahum laysat lahum hasanah wọ́n ní dáàfin ní wọ́n sẹ́ tí wọ́n wò ní pé wọn ò ní dáadáa kankan mọ́tọ́ sẹ́kù fún wọn nínú àwọn ti dọ́rùn àwọn tí a máa ṣe ìṣirò iṣẹ́ wọn láàrin ipe aya iṣẹ́ rí ẹ̀kọ́ sínú skéèlì iṣẹ́ ẹ̀mú ẹ̀kọ́ sínú skéèlì ẹ̀wá wò yìí tí tó bá tẹ̀sùn wọn wọn láwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún níbẹ̀ ni wọ́n tí ó wà àlìjánná bẹ̀rẹ̀ níbẹ̀ ni wọ́n tí ó wà yóò wọ náà kó tó wọ àlìjánná kọ́lọ́mọjà wọ náà kó tó wọ àlìjánná ẹ̀rí àwọn kèfèrí kò sí dáadáa kankan tí wọ́n fẹ́ wọ̀n fáwọn ọjọ́ ìkẹyàmà nítorí pé nígbà tó ti jẹ́ kèfèrí ní gbogbo iṣẹ́ eré tó ṣe kó tó kù láyé kò ní bá dọ̀rùn ọlọ́run ọbẹ̀ ọ́ gbogbo tí mú yàn di kèfèrí kọ́lọ́mọsẹ̀ sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ walakinnahum àwọn kèfèrí yuhasabuna ìsábà takriri ẹnu ìṣòro tí wọ́n táṣe ìṣòro ṣẹ́ tí wọ́n táṣe òun náà ni pé wọ́n kò ṣe bú wọn wá gbogbo kèfèrí tí wọ́n ṣe àdíṣẹ́ ẹbú tí wọ́n ṣe wọ́n kò gbogbo ẹlẹ̀ wọ́n àkọ́rà àwọn kèfèrí yàn wà fi díẹ̀ múlẹ̀ pé a ṣe lòtọ̀ àmọ́ afẹ́ wọn sẹ́wò afẹ́ wò yìí tí ọba tẹ̀sùn wọn kò sí fún kèfèrí torí kò sí dáadáa kankan fún tí ọba dọ̀rọ̀ ọba ti jáde láyé kèfèrí tí máa ń ṣe dáadáa ọba ti jáde láyé dáadáa yàn ní fún lọ́rùn ilé ayé ń bí nìkan lọ́wọ́n bá aláàtí lè san kèfèrí lẹ́sàn dáadáa ti ń ṣe tóbi jẹ́ pé tó bá dọ̀rùn kò sí dáadáa kan tí wọ́n gbèsè lè skéèlì fún kẹfẹ́ yìí ìsáàbù tí wọ́n ìsáàbù tẹ̀kìrì akàkóso ẹ̀bú tí wọ́n ṣe wá a sì ní kí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ìpé sọ́sẹ̀lẹ̀ lóòótọ́ àbí ọ̀sẹ̀lẹ̀ gbogbo wọn ni wọ́n pariwo pé bó ṣe rí náà kọ́lọ̀ mọ́sẹ̀ wá ní kẹfẹ́ rí ọ wọ́n mi lẹ́nu mi ní ìbádọ́lá ẹ̀yọ́ màyá mi nínú àwọn olùgbàgbọ́ òdodo kan nígbà man la yuhasabu abada àwọn òsì ní ṣe ìsáàm a ní wọ́n ṣe wọn o àwọn ní ṣe ìsáàm yadkhulu al-jannata bila hisabin wala azab àwọn dìde báyìí ọlọ́wọ́n ní ẹ̀yí ṣíṣirò rẹ̀ ẹmọ wà lè jẹ́ náà lọ ẹ̀ ní ṣíṣirò ẹ̀ sì ní jìyà ní padà wá sálẹ̀ àlàyé àwọn ẹni ẹni gbẹ̀yìn lẹ́kṣọ̀rọ̀ àdàdílẹ̀tọ̀ àlẹ́sáàdì yàmàlẹ̀kìyàmà ẹ̀yọ́mayàmí ẹjẹ́ lọ lè sàkíyèsí ara wa lórí gbogbo àwọn tá à ń ṣe ní kọ̀rọ̀ àti tá à ń ṣe ní gbangba ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa ẹjẹ́ lọ lè sàkíyèsí ara wa lórí àwọn iṣẹ́ tá à ń ṣe èyí táwọn èèyàn rí wa àbí èyí táwọn èèyàn ò rí wa torí pé tá a bá ti kó ìlé ayé àwọ̀ sàárè lọ bàbá ti wá jáde kó nù sàárè yìí ọlọ́run ó kó wá sí àdìbẹ̀lẹ̀ máṣà ọlọ́run bá aláwọ̀ ṣe ìṣirò ìṣirò iṣẹ́ wa iṣẹ́ tá a bá ṣe ní ó di sámi pé àáwọ̀ àlìjánà àbínáláwọ̀ kọ́lọ́mọ́ṣẹ́wá lọ́mọ náà àwọn àyà ń pọ̀ rẹpẹtẹ tọ́lọ́wọ̀n bá aláàfin sọ fún wa wípé bàbá dì láyé ń bí òun tó tó lọ́rùn ìtàbá dì ọlọ́lọ́wọ́ tó lọ́rùn òun sì kà á lọ́kọ̀ọ̀kan kò ní lé kò sì ní bí nínú àwọn ayé àtọ́lọ̀ fi ń pè wọ́n sáà kìí sí àwa mùsùlùmí ló fi jẹ́ pé nínú ìgbàgbọ́ nínú ọjọ́ àlùkìyàmà yìí máa ń ràn wá lọ́wọ́ àwọn tó jẹ́ mùsùlùmí especially èyí tá a fẹ́ sọ yìí delay of accountability ọjọ́ tí ọlọ́run bá ń ṣe ìṣirò tí ò ní bí tí ò ní lé yóò máa ràn wá lọ́wọ́ láti sọ́ra níbi iṣẹ́ bú ó sì máa ràn wá lọ́wọ́ láti ṣiṣẹ́ rẹ̀ àkọ́kọ́ ayàtọ̀ ọlọ́run bá rà láàfin pé aṣákìyèsí ọlọ́run bá ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní al-yawma tujza kullu nafsin bima kasabat ọlọ́wọ́n bá ní ilé ilé ní ilé ní ọlọ́wọ́n bá ní òun ọ̀sọ̀ tó bá di dáre kí a mọ̀ pé èní èní náà ni kò ní dọ́là ọjọ́ kan náà ni a san gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́sàn gbogbo tó ṣe láyé la zulma al-yawm ọlọ́wọ́n bá ní àní sàbòsí fẹ́ni kankan ọ̀sẹ́ni kan tá sàbòsí fún nítorí bá ṣe òun náà lọ́ọ́ bá nínú ìwé rẹ̀ eré ẹ̀ náà wọ́n ti ṣèṣirò rẹ̀ nílẹ́rí inna Allaha sari'ul hisab ọlọ́run bá ní ẹ̀sìn máa gbà pé ń pẹ́ lérí ìṣòro bẹ́ẹ̀ ṣe máa ń pẹ́ lérí ìṣòro mo yára jù ń sì ṣòro yí pápápá léyìí tí ò tó sẹ́kọ̀ndì kan lọ́dọ̀ ọlọ́run ṣe mọ̀ pé ìṣòro dábà ń ya ká ṣòro ń tẹ̀dá sí láyé ká sì sàn lẹ́fà ká sì dájú omi tí ó wọ̀ iná ní àbálẹ̀ jẹ́nà ọlọ́run ni mo yára púpọ̀. torí pé ọlọ́run ọba aláwọ̀ gbàgbé tẹ́lẹ̀ gbogbo tó ń ṣe ó sojú ẹ̀ ó sì ní màsí wọ́n ní kọ́dà ìjọ náà ọlọ́run tó rán wa létí gbogbo àwọn iṣẹ́ búdà ti gbàgbé ọlọ́run rán wa létí gbogbo àwọn sẹ́ẹ̀rẹ́ tá a ṣe ayẹlẹ̀ kejì ọlọ́run ọba ní lillahi máa fi sàmáwá àti wà máa fi láàrùn ọlọ́run ọba ní gbogbo tó wà ń sánmà àti gbogbo tó wà ń lẹ̀ ọlọ́wọ́n bá lè ní ọlọ́run nìkan mo ní wà ní tòbòdó máa fi àwọn fóṣì kan gbogbo tẹ bá fi hàn sáwọn èèyàn nínú àwọn ṣẹfẹ́ ṣe áwùtòkù fóhó àbí gbogbo àwọn ìfẹ́ fi pamọ́ tẹ́nì kankan ò rí lè ha sí mokún bí ilá ọlọ́run gbogbo ẹ̀ pátápátá ní mọ̀ ọkùnrin ní sì ṣèṣirò lérí ẹ̀ níbà ní ṣírò ẹ̀ wọ́n ṣèṣirò lérí ẹ̀ wọ́n bá ní ṣírò rẹ̀ fáyà ti fúrú lè máa ń yẹ ṣáà ọlọ́run bá ní tọ́bọ́ wá ti jọ yẹn ẹbí bá wù ú òun fèrè jìn ẹni bá ṣe kí ni ẹni bá wo ọwọ́ padà rẹ̀ ọwọ́ fẹ̀rí yìí wọ̀yọ̀ àzìbó máa ń yàṣà ẹni bá ṣe wọ̀ oúnjẹ náà ọwọ́ jẹ yá wallahu ala kulli shay'in qadir ah, ọlọ́wọ̀n bá ní mo lágbára láti san yín lẹ́san mo sì lágbára láti jẹ yíyà tẹ́nìkan fún òní bẹ̀ ní lọ́wọ́ ẹ̀wọ̀ ọlọ́wọ́ ọba aláìjí ó yọ wáyé pé lẹ́yìn gbàtà bá ṣe ìṣèlú ṣe ìta èmi ọlọ́run ń sàmórí ìfẹ́ni tó bá wù mí tó bá kù díẹ̀ sí ìṣẹ̀lẹ̀ fẹ́ gbé wọ àlìjẹ́nà àmọ́ yóò ṣiṣẹ́ náà lẹ́yìn náà yìí sì jẹ níyà ẹni bá wù mí ẹni tí ìbá sàmórí jẹ fún ìjẹ níyà ìyà tí mo sì jẹ kìí ṣe pé mo ṣe kà fún òun ló ní sáàfù kó jẹ ìyà yẹn ọlọ́run sọ nínú àyà mi ọlọ́run bá ní wọ́lẹ́bí náà yẹ́ṣùlú náà bá àmàrà láhún bí àyíyànṣọ́lẹ̀ ọlọ́run bá ní gbogbo àwọn ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ àrin ní wọ́n máa sọkọ̀ ẹbí wọn ní jákùn ẹbí wọn wọ́n máa ṣe dáadáa sẹ́ni tí ó ṣe dáadáa sí wọn nínú ẹbí wọ́n máa ṣe dáadáa sẹ́ni tí ó ṣe dáadáa sí wọn nínú ẹbí ọlọ́run bá láwọn ẹni rẹ̀ nìyẹn lẹ́yìn náà wọ́n yẹ ṣẹ́hùn náà rọ̀gbá wọn wọ́n máa bẹ̀rù ọlọ́run ọba wọn wọ́n yẹ kọ́ fún náà só alẹ́ fẹ́ sáábẹ̀ ọlọ́run ọba ní àwọn ẹni rẹ̀ wọ́n máa bẹ̀rù ìṣòro tí ó mú wọn wọ iná ọlọ́run ìṣòro burúkú ẹ̀rọ máa bà wọ́n wípé èyí tá a ṣe èyí bọ́lọ̀ bá ṣírò rẹ̀ fún wa iná lè yàn wọ̀ wọ́n máa sára ẹ̀rù ìṣòro yóò máa bà wọ́n tó bá dìjà kìí ọ̀kọ́lẹ̀ ọlọ́run ti sọ nínú ayé mi ọlọ́run bá ní ọlọ́run bá ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run ní gbogbo ẹ̀dá mi inna ọlọ́wọ́n bá ní gbogbo yín lẹ́ padà wá sọ́dọ̀ wa ọ̀ṣẹ́ nìkan tí ò ní dìde iwájú wa tó mọ́ ìnà àlẹ́yìnà ìsáàbàhun lẹ́yìnà àwọn ọlọ́run àlẹ́yìnà ìsáàbàhun ẹfì ṣèrò lẹ̀ fáwà ọlọ́run láwà láti ṣèrò yí ọlọ́run ọba àlá kò gbé ìṣèrò òun fúnra ara rẹ̀ òun náà ní òfin tá a ṣe hàn wá yóò sọ gbàtà ṣe yóò sàṣùkù tá a ṣe yóò wá sọ ẹ̀sán tí a rí lérí tá a ṣe ó ṣùṣù rẹ̀ sáàbì nínú àwọn ìpìlẹ̀ tó yẹ ká gbàgbọ́ nínú àwọn ìpìlẹ̀ tó yẹ ká gbàgbọ́ lábala ìṣirò ṣẹ́ alákọ̀ọ́kọ́ àwọn adájọ́ mùsùlùmí ká mọ̀ pé àlẹ́ àmàlù kùlù ha fil kitab gbogbo tá a ṣe ilé ayé pátá ọ̀kan bọ́ọ̀lẹ̀ nínú tẹ́ra wa sẹ́mọ̀ pé màláìkà kan bẹ lápò ọ̀tún màláìkà kan bẹ lápò òsì wọ́n ní èyí tí màláìkà apò ọ̀tún ń kọ nǹkan kan ò ní mì èyí tí takò òsì ń kọ nǹkan kan ò ní mì sílẹ̀ gbogbo ẹ̀ ló pè pérépéré ọlọ́run bá ní wa kulla insani alzamnahu ta'irahu fi unuqi ọlọ́run bá ní gbogbo iṣẹ́ tẹ́ ṣe pátá tọ́ ìràwọ̀ ibi akọ́ sí ọlọ́run ní àgbẹ̀kọ́ yín lọ́rùn kálukú ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا ọlọ́run ní alkiyama a gbé kíra sẹ́yìn jáde a wà sí fún manṣúra mafsoha ọlọ́run ní a sì fún yín kálukọ́ ma wá kàtí ẹ̀ ọlọ́run ní ikra kìtàbà ọlọ́run bá ní òun ma wá sọ fún yín pé kálukọ́ ma kàtí ẹ̀ kálukọ́ ma kàtí ẹ̀ gbogbo sẹ́ẹ̀bù gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ṣe má ka fún ẹ̀ kàfà bí náà fi kálí yẹ́wọ́n ma àlẹ́ ìka sí ibà ọlọ́run bá ní ìwọ náà fúnra rẹ̀ ìgbà bá ti kàá ìwọ náà ọyọ ẹkọ lè sọ bí tí ọ̀rọ̀ yóò dá sí tọpá kà tán ọlọ́run bá ní kálukú náà máa ka sí ẹ ọlọ́run bá ní tí wọ́n bá gbé tíra fáwọn kẹfẹ́ rí wọ́n máa wá pariwo pé máa lè ha dàlí kí sáàbù á irú tíra wò lè yìí láyé ha dàlí sọ̀kọ̀ ìratan wọn lákẹ́bí ìratan ní ilá aṣọ ha ìwé tí wọ́n kọ iṣẹ́ wa sí kò tí wàá sí ẹ̀ṣẹ̀ kéékèèké kan tí wọ́n ṣe fojú fò gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wíwìnwín àwọn ẹ̀ṣẹ̀ tá sí kákàyé mú síyàn káfíyà sí yẹ̀yẹ́ káfara sọ̀rọ̀ fún yà káfojú sọ̀rọ̀ káfíyà sí yẹ̀yẹ́ káfimú sọ̀rọ̀ gbogbo ẹni wọ́n kọ síbẹ̀ wala kabira gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńlá àwọn ẹbọ tá a ṣe àwọn èèyàn tá a pa ṣìnà tá a ṣe gbogbo olè tá a jà gbogbo owó ilé tá a gbà tẹ́tẹ́ tá a ta gbogbo àwọn èèyàn tá a ṣàbòsí fún àwọn èèyàn tá a dá lóró àti ńlá àti kékeré wọn ni gbogbo ẹni ọwà ń bẹ illa ahsaha wọn ni yọ kọ síbẹ̀ àkọọ́lẹ̀ ọwà ń fínífíní ووجدوا ما عملوا حاضرا gbogbo ń tọ́mọ èèyàn ṣe pátá ìlàbà wọn ju wa wà láàyè ìdílé mọ̀rọ̀ búkà àdá ọlọ́run lẹ́nìkan òun ní sàbòsí fẹ́nìkan ẹni bá wọ ná òun ló ṣiṣẹ́ iná ọlọ́run ní kíyàn sínú náà àti wọ́n ní ọ̀rọ̀ sísè àlùmọ̀hására nínú àwọn nǹkan tó yẹ ká gbàgbọ́ lábara ìṣirò accountability nínú alkiyama wọ́n sì nílò àmàlì bíi mizan alhakiki alhassi ẹnì kọ̀ọ̀kan wa kálọ̀ lè gbàgbọ́ yìí pé wọ́n wọ́n ṣe wa wò wọ́n wọ́n ṣe wa àwa tá à ń ṣiṣẹ́ jẹun ó gbà wá gbàṣẹ́ scale àwa àti wa ni wọ́n wọ̀n pa wọ́n wọ́n ní scale tí wọ́n lò tí wọ́n fi wọ́n sẹ́yìn kì í ṣe pé kàyáálí àtàwọn bí àlọ́kọ́ wọ́n lọ́wọ́ bá aláwọ̀ gbé kalẹ̀ alìmìzánù lọ́wọ́ òkè pàtàkì wọ́n ní yóò ní abala méjì yóò ní ọwọ́ méjì báyìí wọ́n lè sáàni yóò sì láwọn kan tó zánú bíi alàmàl àwọn ṣẹ́ wa wọ́n kò sí eré skéèlì náà ọlọ́wọ́ bá aláà ojú orí ọlọ́wọ́ bá ní wọ́n náà dáhùn ní mawazin alkiristọ́ni yẹ́wùmí alkiyama ọlọ́wọ́ bá ní àwọn skéèlì tá a gbé kalẹ̀ tá a fi wọnṣẹ́ níjọ́ alikiyama kò ní ṣe jàmbá alikiyama yóò dúró déédéé iṣẹ́ eré rẹ wọ́n dá sẹ́gbẹ́ kan iṣẹ́ imú rẹ wọ́n dá sẹ́gbẹ́ kan èyí tó wá tẹ̀sùn wọn bẹ̀ òní ó dìtà mí ìdìtọ̀ fẹ́ wọ̀ ọlọ́wọ́n bá ní fẹ́lẹ́ àgbègbè lámù nẹ́fṣùn ṣe àà ní sábò sí fẹ́ni kan jẹ́nà wọ́n yìí káàna mi kọ́ àwọn kan oró bí ọkà bàbà àgbà ilé yìí wọ́n ní mini kárìdàlì kì í wá ṣe ọkà bàbà mini kárìdàlì ni kárìdàlì òun náà ní ìka tó kéré jù pátíkù sábà dẹ ìdùbọ́lẹ̀ báyìí ẹ̀rí tó dábàá farabalẹ̀ máa sa àtùmọ̀sá lọ́kọ̀ọ̀kan wọ́n ní iṣẹ́ bú àti iṣẹ́ ẹ̀rí tó bá kéré jù bẹ́ẹ̀ lọ àtẹ́yìn náà bí ha ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀ àmọ́ wọn fún yín wọ́n kẹfà bí ha sí bí ìbáwọ̀ ọlọ́wọ́n bá láti ṣòro iṣẹ́ gbogbo ẹ̀ pátápátá ìlànà iṣẹ́ kékeré àti iṣẹ́ ńlá ọlọ́run ní gbogbo ẹ̀ láti ṣòro ọmọ bùrọ̀kàtọ̀ níjọ́ kan ó fi àwọn èèyàn sákèésí ọlẹ́yìn ọmọ èèyàn ó ní ìwọ náà lọ́wọ́ mọ̀ bí ọ lọ látàyè rẹ̀ bọ́ wọ náà ní ọyọ̀kọ̀ tí mà tọ́wọ́ wà lìjẹ́ náà ọyọ̀kọ̀ tí mà torí pé ọmọ èyí tó dáàdì nínú sẹ́kùn ṣe ọmọ lọ́wọ́ ní haasi bú àwọn fúnṣakọ́m kọ́bùlà àǹtò haasabu gbogbo yín ẹ máa ṣèṣirò sẹ́yìn kan tó bá yín ṣe torí tẹ̀ bá ń ṣèṣirò sẹ́yìn ilé ayé bí ẹ̀ tètè pẹ̀lú ayé kákìrìsí tó náà bá wò pé a ah, èèyàn mélòó mo bá tiẹ̀ jẹ́ lọ́dún èèyàn mélòó mo tún tiẹ̀ ṣe lọ́dún ọ̀dà ilé ìlera nígbà fi máa yìí aburú mélòó mo ṣe dáadáa mélòó mo ṣe ọdún tó ti lọ ọdún méjì ọdún kẹwàá ni ogún ọdún tí mo ti lò lérí ilẹ̀ ni iṣẹ́ ibú mi àti iṣẹ́ eré mi èwo lọ pọ̀ jù mo ti lò forty years nílé ayé mo ti lò fifty years nílé ayé mo ti lò ninety years wọ́n ní wọ́n náà wò ó pé táwọn èèyàn tó bá ti wọn jẹ́ lọ́pọ̀ ní àbáwọn tó tún ti wọn ṣe táwọn iṣẹ́ ibú lọ́pọ̀ jù ní àbáwọn iṣẹ́ eré ó mọ̀ ní wọ́n náà ó ti dájọ́ tí wọ́n dá fún ọlọ́run tó bá farabalẹ̀ tó ń chẹ́ẹ̀kì iṣẹ́ rẹ̀ tó bá wá ń wo iṣẹ́ rẹ̀ wò tó bá ń chẹ́ẹ̀kì ẹ̀ yóò mọ pẹ̀sà kí èsì láti túbá kí ìṣòro sí ẹ̀rẹ̀kọ́ wọn bàjẹ́ lọ́rùn wọ́n sì náà ha kọ́bílá tó sàmù kí wọ́n tó wọ̀n yín ẹ̀yin ni wọ́n ra yín wọ́n lù ní wọ́n ra yín ká tó wọ̀n yín kálukú náà ojú kólẹ̀ ọkùnrin lajẹ́ ni obìnrin lajẹ́ ni ìdáwọn yẹn ń sàǹfààní lára wa ni àbáwọn yẹn ń kàgbákù lára wa sádàwò lajẹ́ fẹ́ bí ni àbí dáadáa ṣé àdáwò lajẹ́ fún mọ́sálásí ni àbí dáadáa ṣé àdáwò lajẹ́ fẹ́sìn ni àbí dáadáa là ń tẹ́sí fẹ́sìn táwọn yẹn ń tara wá sórí rẹ̀ àbí wọ́n ń tara wá sórí ibú káwa náà ká máa wo sẹ́tà ń ṣe tá a bá wò á lè máa ma èwo ni ó yẹ kí ọ̀pọ̀ jù fẹ́rẹ̀ ká máa ṣe ọlọ́run tó sọ nínú àyà mi ó ní wọ́lé wọ́sí náà yàwó ma èzí ní hàk ọlọ́run bá ní skéèlì táyì wọn sẹ́ òṣùwọ̀n ọlọ́run bá ní yàwó ma èzí níjọ́ kì í àmà hàkù ọlọ́run bá ní òdodo ọlọ́run bá ní ibà wọn o fáwọn máa ń sákòlá ti máa wá sínú ẹni tó bá jẹ́ pé iṣẹ́ rẹ̀ ọwọ́ á tẹ̀sùn wọn iṣẹ́ rẹ̀ rẹ̀ tẹ̀sùn wọn olówó wo jù sẹ́mọ̀ pé tó bá gbé nǹkan ṣeré òsùn wọn méjì èyí tó bá wo ni ó tẹ̀sùn wọn òun náà wálẹ̀ èyí tó bá fún yẹn lòkè ọlọ́run lẹ́ni tí iṣẹ́ rẹ̀ tó bá tẹ̀sùn wọn tó bá wálẹ̀ báwo láìka àwọn ọmọdé mọ́fúnlẹ̀ hó ọlọ́run láwọn ẹni wọ́n jèrè lọ́rẹ̀ kìáma àwọn yẹn ti bọ́ lọ́wọ́ yà wọ́n máa wò báyìí nípa wọ́n máa wò báyìí wọ́n máa kó sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ iṣẹ́ bú rẹ̀ kalẹ̀ wọ́n náà máa rí wọ́n máa wò pé tọ́ ló jẹ́ pé àlẹ́ ìsáàbù ní àhàwálì yọ̀ kìáma wípé wọ́n fẹ́ wọn sẹ́yìn lásán nínú ìdààmújọ́ ìfẹ́ àmọ́ ilé ọkọ̀ fò lọ pé nítorí pé nìkan kò ní bọ̀ lẹ́jọ́ náà lẹ́yìn ọlọ kò sẹ́ni kankan tí ó yà ọ ní iṣẹ́ rí kan láì ra ilé láwọn ẹ̀yọ̀ kan kò fẹ́ ń bí ó yà ọ kátó wá pẹ́lá kankan kátó wá pé odidi àwọn ẹjọ́ kan tó bá sì lè wọn sùn wọn báyìí ọlọ́run ní àwọn yìí ń kú eré wọ́n bá fún ọ níṣẹ́ àwọn àwọn ẹni ni wọ́n máa dùn ọ̀yà ń kàlùbù mọ̀sùrùrọ̀ ẹ̀wùdíra mi ẹ̀wùdíra mi wọ́n ti wọ́n ọlọ́wọ́n bá ọ ṣàánú mi kéde pé kò níṣẹ́ bú o iṣẹ́ rẹ̀ rẹ̀ pọ̀ ju iṣẹ́ bú rẹ̀ lọ ni àwọn iṣẹ́ ibú tó wá wù ní kéde iṣẹ́ ibú tí yóò yàn kúrò nínú Islam tó tó bá jẹ́ pé iṣẹ́ ibú tí yóò yàn kúrò nínú Islam ni wọ́n ní wọ́n ṣẹ́ tiẹ̀ kéde rí òní kankan tó fẹ́ wọ̀n fún wọ́n kàn kó iṣẹ́ ibú tẹ̀ kalẹ̀ báyìí wọ́n ní ọyá jẹ́rìí sí tọ́wọ́ yìí ti kọ̀ǹfọ́ọ̀mù rẹ̀ mọ̀ wọ́n náà lọ nítorí pé kò sí dáadáa kankan tó fẹ́ bá kèfèrí lọ bẹ́ẹ̀ bá ti kú tó bá jẹ́ kèfèrí ọjà abọ́gibọ̀pẹ̀ ọjà ti ti ń sóògùn ọgbàgbọ́ náà agbára mi yàtọ̀ sí agbára ọlọ́run ọ̀ǹtẹ̀fá ọ̀ǹdàfá ọ̀ǹsìnbẹ́rẹ́ ọ̀ǹdẹ̀bàǹtẹ́ wọ́n tẹ̀fá sí olórí ọgbà pé àwọn ìyáwà àwọn ìṣúwà onígbàgbọ́ nínú àjọpọ̀ àti àdábọ̀ òní wọn sẹ́rẹ̀ iṣẹ́ rẹ̀ pé méjì náà ọ̀kan náà níṣẹ́ ọkàn kan fáwọn ẹ̀ ó sì máa wọlé lọ ó sì ní jáde mọ́ àmọ́ mọ̀ mí ní wọ́n wọ́n sẹ́ rẹ̀ dáadáa àtàbúrú ọlọ́wọ́n bá ní ẹni dáadáa rẹ̀ bá wá tẹ̀ sùn wọn òun mò lè mú fún ìhò àwọn èèyàn bọ́ lọ́wọ́ ìyá lọ́mọdé àfọwọ́n náà sínú wọn lọ. wọ́n mọ̀ ní fatima wá sí inú ọlọ́run láwọn tó wá dé pé iṣẹ́ eré jí wọn iṣẹ́ eré jí wọn ó fúyẹ́ iṣẹ́ ibú ló tẹ̀ sùn wọn fọ́wọ́lá ìkàlẹ̀rí na kásìrú àfúsàwọn ọlọ́run bá ní òfin bá wọn ọlọ́run bá ní òfin bá wọn wọ́n fẹ́ra wọ́n fa yé sòfò ọlọ́run ní kásìrú àfúsàwọn wọ́n sì ra wọn bí máa kánú bí áyá sí náà yẹ́dìlẹ̀ mọ́ọ̀n ọlọ́run máa ń torí pé àti mú áyà wá fún wọn àti mú wàsí wá fún wọn àti mẹ́sàn wá fún wọn àwọn ni wọ́n láwọn ò ṣe ọlọ́run bá láwọn eléyìí ẹni òfò ni wọ́n ọlọ́run máa fi wá sínú wọn o ló fi jẹ́ pé nínú àwọn iṣẹ́ tí máa ń jẹ́ iṣẹ́ èèyàn tẹ̀sùn ọjọ́ ìkìyà wọn ànábi ju ìwé kẹlẹ́mà méjì fún wa lẹ́yìn ìgbàgbọ́ ni o lẹ́yìn ìgbàgbọ́ tó ń kí wọn ni o tọ́lá àkọ́kọ́ ní ọkọ̀ọ́kọ́ tún ìrùn ní tí ọ̀bá ṣẹ́rùn ń bẹ̀ wọ̀n ní wọ̀n á yorùbá náà di muslim bẹ́ẹ̀ bá ti kírun ìrùn ni wọ́n kọ́kọ́ tú lẹ́yìn ìgbàgbọ́ oníṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam ànábi ju yé wa ipe kẹlẹ́mà sáàmì kẹlẹ́mà méjì kan bẹ kàfífà sáàmì alẹ́ lè sáà ó fúyẹ́ èèyàn bá ń wí lórí àwọn àmọ́ thaqilatani fil mizan mizan wà yóò sí mizan wà anábì ní àmọ́ tí wọ́n bá bá nínú iṣẹ́ rẹ̀ yẹn dẹ̀lù kìámà tó bá wà nínú scale yẹn anábì ní thaqilatani yóò owúwo owúwo yóò jẹ́ kí iṣẹ́ rẹ̀ yẹn tètè tẹ̀sùn wọn kí kẹ́lẹ́mọ̀ méjèèjì téèyàn bá lè máa wù nílé ayé ń bí tó wá subhanallah wa bihamdihi subhanallah kò jù bẹ́ẹ̀ lọ́jọ́ ẹ̀rẹ́ bí mo ṣe wọ́n fúyà fúyà fúyà subhanallah wa bihamdihi subhanallah kalimatan khafifatan alambisan anabi ló fúyà dáwọn kafilatan fil mizan àmọ́ wo nínú òṣùwọ̀n habibatan ila rahman ọlọ́run fẹ́ràn ìpúpọ̀ ọ̀hún ọlọ́run fẹ́ràn ìpúpọ̀ ọ̀hún kí ni gbọ́dọ̀ méjèèjì náà subhanallah wa bihamdihi subhanallah alazim ọ̀tọ̀ subhanallah wa bihamdihi subhanallah alazim ẹnìkọ̀ọ̀kan wọn èyí tá a fi ń ṣe WhatsApp tá a ń pẹ́ lérí Facebook tá a ju òkú táwọn tẹlifíṣàn táwọn bọ̀ kí ló dé tọ́ máa ṣe yẹn ọ̀sán jí lóru oorun ọ̀pọ̀ ọmọ ó sì fẹ́ ń lajú àlèkè àmọ́ ọ̀fẹ́ jìyà subhanallah alhamdihi subhanallah alazim ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alhikmatu min alwazn kó lè bá a fi hàn wá wípé ìwọ náà fúnra ara rẹ ìwọ náà sáré yìí lẹ́yìn náà tó bá ní kọ́ ọmọ wọn náà ò ní sọ nǹkan míì ìwọ náà ti mọ̀ pé iná lọ́yẹ kó o ṣe kí ní ọ̀wọ̀ kọ́lọ́mọ̀sí wa lọ́mọ náà wọ́n ní sáàbù kí ló tọ́lá ọba ń ṣèṣirò wọ́n ní lítẹ̀ kìrìrì lè àmàlì wọ̀lẹ̀ àìsàn ọ̀fì ha òun náà ni kálíbà àgbàpá ṣe lóòótọ́ kálíbà àgbàpá ṣe lóòótọ́ kádìsì díẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ ni a ṣe ọlọ́wọ́n bá ó ti lọ́wọ́n sàn wọn lẹ́sàn lérí irun a sì kí lóòótọ́ ọlọ́run sì wọ́n ó sì gbà pé irun yẹn ó lè gbé wa wà jẹ́nà lẹ́yìn àánú rẹ̀ àwọn tẹ́jú àwọn kèfèrí ọlọ́run ó kó sẹ́sìn wọn wá káwọn orí kámọ́bà lè máa sọ pé wọ́n sàbòsí fáwọn làwọn fi wọ́n náà wọ́n rí báyìí gbogbo jọ́ ti ń bọ̀ rẹ̀ gbogbo jọ́ ti ń gbegúngún gbogbo jọ́ ti ń sọ̀rọ̀ owó lọ́dún bá wọn jó níbi ẹni sẹ̀yọ̀ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n kọ́ ọmọ gbogbo jẹ́ tọ́lọ́ lè bọ́ ológun gbogbo jẹ́ tí ń dafá tí ń tẹfá gbogbo jẹ́ tí ń wọṣẹ́ gbogbo tí mo yẹ kó ní Islam ẹni bá ti ń ṣe é tọ́ba ti jọ́ náà ọlọ́run fi hàn wọn náà àmàlù alkufari mìíràn ó sì sì muhasaba nínú àwọn ìpìlẹ̀ tó yẹ ká tó mọ̀ nínú accountability yọ alkiyama yìí àmàlù alkufari wal mushrikina as-saliha la tujadu iṣẹ́ rẹ̀ tí bàbá kìrìsẹ́nì ń ṣe iṣẹ́ rẹ̀ tí bàbá abọ̀gún ti ń ṣe iṣẹ́ rẹ̀ tí bàbá júù ti ń ṣe iṣẹ́ rẹ̀ tí kò lẹ́sìn a ní fírísì kalòun wọn lẹ́sìn gbogbo ẹ̀sìn wọn bá wọn ṣe kankan bẹ́ẹ̀ wọ́n ní sẹ̀sìn kò lẹ́sìn náà ẹ̀sìn kan ní àlùkòfòrò ní jẹ́ kò sẹ́sìn tọ́lọ̀ nínú dínà ìdàlá ìlú Islam òun wá ní kò sẹ́sìn bẹ́ẹ̀ bá ní ọ̀sẹ̀sìn ní tí ń sọ fún ọlọ́run parọ́ ẹni bá pọ̀ ọlọ́run ọba nírọ́ káfìrì gbogbo àwọn tí ìbá ṣe mùsùlùmí pátá wọ́n ní gbogbo sẹ́ẹ̀rẹ́ tí wọ́n ní wọn ò ní bá dọ́dọ̀ ọlọ́run alákọ̀ọ́kọ́ tí ó jẹ́ kẹ́nìkọ̀ kan wa ká lè sọ́ra wa bá àṣẹ níbi kẹfìrí ká tó kù ní ilé ayé àwọn bàbá wa tí wọ́n sùn kan rọ̀ àwọn bàbá wa tí wọ́n jàṣe jẹ ogun tajà ogun ajé awọ́rò gbogbo àwọn àfa wa tí wọ́n ṣe jálàbí tí wọ́n ń gúnṣẹ́ eré ẹja eré ẹmá eré ejò kò sí ìdákan tí ó kù fún yín lọ́rùn gbogbo sẹ́ẹ̀rẹ́ mi ẹ̀ nípa nínú fáìlì yìí dépò tí wọ́n wọ̀n ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní wọ́n lẹ́dí ní kafaru ọlọ́run ní gbogbo àwọn kèfèrí a'maluhum gbogbo àwọn sẹ́ẹ̀rẹ́ tí wọ́n ṣe lé ayé kásàrà bìndìkẹ́ à ọlọ́run bá dọ́dọ̀ ẹgẹ́ bí àwọn òpè iná ẹ̀mọ́tẹ́ǹpẹ̀ láwọn òpè iná ní ìbá ń tíráàbù lọ tọ́ba rí títì tọ́tẹ́ síwájú wọ́n bá ń wókè lọ́hùn ọwọ́ àrò pé omi ń ṣe kí ni omi ń bẹ ń bẹ ọlọ́run ọba ní àwọn kèfèrí wọ́n rò pé iṣẹ́ rí àwọn ń bẹ lọ́hùn yá sọ́bù ọ̀dọ̀mọ́ àánú máa a ẹni tí ò gbé ń gbé yọ́mọ wá wò pé lọ́ọ̀kan ni àwọn ò rí omi omi ní ọlọ́ọ̀kan ìgbà tí omi délẹ̀ yóò lè fẹ́ kò sí nǹkan bẹ́ẹ̀ ọlọ́run ní bọ́dọ̀ kèfèrí sí nígbà tí a máa gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ó fún yà lómi ọ̀tọ́jú ọmọ orúkọ wọ́n ní kèfèrí yín sókun ẹbí wọ́n ní kèfèrí ni wọ́n ní bó ṣe wà yín kọ́dà òun ló da títì wọ́n ní kọ́dà gbogbo àwọn aláàrẹ̀ ń sanwó oògùn wọn wọ́n láwọn àwọn opó ń jẹun sí lọ́rùn wọ́n ní kọ́dà àwọn aláìní gbogbo wọn ni wọ́n máa ń pé lójú ọ̀nà rẹ̀ wọ́n ní kọ́dà yìí máa ń fún yàn lómi lọ́fẹ̀ẹ́ wọ́n ní bó ti wà yìí máa ń fún yàn láṣọ lọ́fẹ̀ẹ́ gbogbo sẹ́rẹ́ tó ṣe ọlọ́ni àwọn pé iná ni ọ̀dà gẹ́gẹ́ bí omi tí ó exist omi tí ó ṣúọ̀ tọ́jẹ́ pé bàbá ń lọ lọ́ọ̀kan tí òun bá tẹ̀ sójú títì báyìí àárò fún omi ń bẹ lọ́ọ̀kan ni ọlọ́run bá ní bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn nígbà ẹni tí ó rò pé òun fẹ́ mú mi òun fẹ́ mú mi kèfèrè kó ó rò pé wọ́n wà lè jẹ́nà mi nígbà tó ti gbọ́ ọlọ́run gbọ́ ní gbogbo iṣẹ́ rẹ tó ṣe ọlọ́dà gẹ́gẹ́ bí àwọn pè náà ọlọ́dà gẹ́gẹ́ bí ọlọ́dà gẹ́gẹ́ bí omi ọ̀kan tí èèyàn wò lọ́ọ̀kan tí òṣìṣẹ́ mi ń bẹ̀ ọlọ́run bọ́ọ̀rọ̀ rẹ̀ ṣe lójọ́ ìkìyàmọ̀ ló ṣe jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa á máa pe àwọn bàbá wa sákèésì àtàwọn ìyá wa yìí pé ee ìjọ accountability tẹ bá jẹ́ kèfèrí iṣẹ́ eré yóò wúlò lọ́rùn ọwọ́ ló ti jẹ́ pé inú tí máa ń báyàn ló léyìn láyé òun náà ní kíkèfè yọ da léyàn sẹ́rí gbogbo dídá tó dá mi yọ ọlọ́run ní sálẹ̀ ìsálẹ̀ sálẹ̀ láyé o kiri yóò ti máa ń tọ́jú yàn ọlọ́run tọ́jú òun náà nílé ayé mi ní máa ń fún yàn lómi òun ò ní bẹ́ ní máa ń fún yàn lówó ọlọ́run máa fún lówó sí gbogbo kèfèrí ní máa ń fún yàn lóúnjẹ ebi ò pa ẹnì kan ò ní fi sẹ́rí nílé ayé kọ́ lọ́mọ sálẹ̀ sáré àmọ́ tó bá ti jáde láyé ọlọ́wọ́ bá ní kò sí kankan mọ́ wọ́n kọ́ dímú na ìlà máa amínú wọ́n ní gbogbo wọn wọ́n kò ṣẹ́díwájú ọlọ́run mini amali nfàjà alina wọn bá ham mansura ọlọ́wọ́ bá ní wọ́n kò ṣẹ́ tọ́pọ̀ díwájú ọlọ́run àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ àmọ́ gbogbo ẹ̀ ìgbà wọn bá fi bẹ́ẹ̀ alikiyama wọ́n ti bá gbogbo ẹ̀ ní haba ham mansura ọlọ́wọ́ bá ti kú dànù ọlọ́wọ́ ní bùkátà sí torí kọ́ ọlọ́wọ́ tó sèyàn lẹ́sàn-án lé iṣẹ́ rí wọ́n kọ́kọ́ rí pé yẹn ti gbàgbọ́ nú ọlọ́run ẹni tẹ́ ìwà gbàgbọ́ ní ọlọ́run dáadáa ọlọ́run fẹ́ ṣe fún àmọ́ ní ayé bí ọgbàgbọ́ ọgbàgbọ́ ràmánì ni yóò ṣe dáadáa fún ọ bàbá abọ́ ẹ̀ yóò gun mọ́tò kọ́lọ́mbà kan fún ìyẹlẹ́ fún yóò kọ́lé kọ́lọ́mbà kan fún àfún jálàbí ológun òun náà yóò ra mọ́tò kọ́lọ́mbà kan fún bàbá pásítọ̀ yóò gun jẹ́ẹ̀tì kọ́lọ́mbà kan fún àwọn olè ayákilà amúrọ̀bà sápà àyàn kèfèrí